هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة سبحان الله سبحانه وتعالى الذي tí في أمره alọ rẹ tí yóò fi dá padà sí gbogbo ayé ياتم كثيرين وكل الهجرات السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سلام الله سبحانه وتعالى إننا يا غاولي يا غاولي سلوك هنا بباب التحريف بين المآهب sínú ọ̀nà àbáwọlé tí ń sọ nípa máa fi ẹran bára wọn jà kí ẹ máa mú àwọn ẹran bínú síra wọn láti bára wọn jà kí ni súnlẹ̀ sọ nípa rẹ̀. قال حدثنا مخلد بن مخلد بن مالك حدثنا مخلد بن مالك حدثنا بن عن ابي جعفر عن هاشم عن لابس عن مجاهد عن ابن عمر انه كره ان لا قال حدثنا مخلد بن مالك hadithi ẹgbẹ̀rún ọgọ́rùn méjì àti méjìléní ọgbọ̀n one thousand two hundred two. ولمأمر بن مالك حدث عن أوي حديث الجوع ولحاشم بن القاسم ينظر على صدى جعفر الرازي لا صدى الليل لا صدى مجاهد عن ابن عمر رضي الله تعالى عنهما قال يا عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه كره أن يحرش بين الماءين أقا كما كان كما في براوجة أي يعني فأقا هذا حديثه حديث ظلامي gbígbé tọrọ nítorí lílẹ̀ nìkan ni wọ́n ń pè ní alikọ́tàl rọ ìmọ̀tò ti bẹ́ẹ̀ náà ìmọ̀ akínyanlẹ̀ bára wọn jà irú èyí tó máa ń ṣe wọ́n ní wọ́n máa fi fún mi bára wọn jà àti àgbò àtàwọn adìẹ àpé sago yẹn ni ẹgbẹ́ ajúmọ̀ lọ́dọ̀ wa káwọn yẹn tó máa ń yá tíkẹ́ẹ̀tì lórí ẹ̀ ìfọ̀ àwọn ọkùnrin wọn bára wọn jà kí ló máa àti ìkọ̀ tí hadithi yìí bá gbórí gbé òun náà ní gbé ìnira ń bẹ́ẹ̀ fún àwọn ẹrẹ ìdààmú dẹ́wà ń bẹ́ẹ̀ fún àwọn ẹrẹ gbòyìí láì máa ń fàánì kankan wá wọn kàn wà nípò eré lásán tó fà ti ṣẹlẹ̀ àbíkọ ní ẹ ẹ lọ́dọ̀ àbáwọlé mi náà tó máa wọlé sí ṣùgbọ́n ká má gbàgbé ká tó tọ́ sẹ́nu ọ̀nà yìí wípé ọjọ́ àkàrẹ lára ìṣe àwọn ìjọdún tí wọ́n ń ṣe ọlọ́run bá ti pa wọ́n rẹ̀ wọ́n máa ń fẹ́rẹ́ kẹra wọn àwọn náà sábà dúró ẹ̀ lọ́wọ́ kálọ̀ sí wọ́n ìwádìí burú ni ẹnu ọ̀nà àbáwọlé ni ìdájọ́ máa wọlé sí ọ̀nà báàbò ló bá ìrìkẹ́lì ọ̀nà ní kíní sí náà ẹnu ọ̀nà yìí fẹ́ sọ nípa gbígbó ajá àti kíké kẹ́tẹ́kẹ́tẹ́ sílẹ̀ kan ti ṣẹlẹ̀ àkọ́ wa nípa rẹ̀ حدثنا عبد الله بن صالح حدثنا عبد الله بن صالح قال حدثنا الله قال حدثنا خالد بن يزيد عن سعيد بن عبد الهلال عن سعيد بن زياد عن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال أقيل أقيل الخروج بعد بعد غروب بعد غروب نعم. فإن لله دواء جواب جواب جواب نعم فإن لله جواب يبتغون يبتغون يبتغون فمن سمع مباح مباح قلبي أو هاب حمار فليستعذ بالله من الشيطان الرجيم فإنهم يرون ما لا ترون ترون وليتحدث عبد الله بن صالح عبد الله بن صالح حدثنا حديث سوني الليل هنا فقلوني خالد بن يزيد قال أعطنا سعيد بن أبي هلال أعطنا سعيد بن زياد عن جابر عبد الله رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أقل الخروج بعد ها أجيكي تجادي وكري بعد حدوث yẹnni pé ńgbà tilẹ̀ bá tutù ẹ̀yẹ máa jáde fa inna lillahi dawaba yàgò sohón sọ́ọ́lọ́ ní àwọn dábà kan tí máa ń fọ́n wọn ká nígbà yẹn torí bẹ́ẹ̀ fọ́mọ ń sẹ́mi àdùbà àlìkẹ́lì ẹni ọba gbọ́ sí ajágbó àwọn ọ̀hà kọ̀ọ̀fìmọ́ àbọ̀sì gbọ́ sí gádágádá hàn fàlíyà sẹ́yìn bíláhi mi lè ṣètọ́ ní rọ̀jìm kírúfẹ́ níbẹ̀ yà wá sọ ọlọ́wọ́ bá lọ́dọ̀ àṣeyìtọ́ ẹni ìdúkọlù torí fa ìnáhùn yàrá ọ̀nà máa là sàrọ̀ òdì torí ajá tó gbó kẹ́tẹ́kẹ́tẹ́ kan kà wọ́n ń rí nǹkan sẹ́yìn òrì kò lọ́jọ́ kan ṣe bẹ́ẹ̀ ààrẹ wọ́n nínú àgbẹ̀yìn tó wà yẹn yẹn ni pé wọ́n rí nǹkan sẹ́yìn òrì. nínú àwọn àjálù tó ti sọ mẹ́wàá àgbẹ̀ ìdábàá náà hadith yẹn wọ́n pé káàkiri ní ìmọ̀ ajáde nílé nígbà tó bá di kóòrù wá òru ṣẹlẹ̀ tóòrù bá ti bẹ̀rẹ̀ kọ́ má jà tó jáde yẹn á lọ kó sínú epo súnmọ́ kalẹ̀ lákòókò yẹn láti bákan náà yẹn máa wá lọ kí yẹn dẹ́sì máa sì ìtọ́lá bíi lọ́yẹ́ láti lè fi wá rere àti láti tari láburú dànù ìdá sima ìnibáhi ànubáhi kẹ́lì ọ̀nà hìkìlì fìmà nígbà tí yẹn bá gbọ́ kájà bá ti kéde ọ̀ kájà bá gbó sí kẹ́tẹ́kẹ́tẹ́ bá yà nítorí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní hàn hàtà yàrá ṣèyítọ́ náà kí á fi rí àṣeyítọ́ àbí nǹkan tó hàn sí bí àṣeyítọ́ yìí alimami sabarani rahimahullahu ta'ala wọn fẹẹ gba alákọọdà àjọrọ ọfẹ wọn lọ gbé hadithi yìí bá nàbì sallallahu alayhi wa sallam fífi àdìsẹ láyé nìkan kẹtẹkẹtẹ ò lè hàn àti ayára ṣètọ́nà tí a kiri àṣetọ́n àwọn yẹn sàmọ́ sọ̀rọ̀ lẹ́hu ṣètọ́n àbí tí èèyàn kan fi ṣe bí àṣetáni níwájú rẹ̀ torí bẹ́ẹ̀ tọ́lọ́ bá ti wá rí bẹ́ẹ̀ fákùrù lọ ẹ̀yà àtẹ̀rẹ́tẹ̀ ọlọ́wọ́. فصلوا علي كيف صلاة فيما النبي صلى الله عليه وسلم حديث يمين سني لا بيقواجا أبيها كذا كذا قال حدثنا أحمد بن خالد حدثنا أحمد بن خالد قال حدثنا محمد بن إسحاق عن محمد بن إبراهيم عن عطاء بن يسار عن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال إذا سمعتم من نباح الكلاب أو نهاق الحمير من الليل فتعوذوا بالله فإنهم يرون ما لا ترون وأجيبوا لأبي واذكر اسم الله عليها فإن الشيطان لا يفتح بابا أجيب وذكر اسم الله عليه وغطوا بالله نعم وبرد فرارا وأرجب للسجن جربا وأصير لآريا أنا أحدث عن أحمد بن خالد أحمد بن خالد يروي حديث ولي محمد بن إسحاق وغلط محمد بن إبراهيم بن عتاب بن يسار لقد أعطاه ما يسار لقد جاز عبد الله رضي الله تعالى عنهما يقول لا تدع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم rìbá àlìfìlàbì tẹ́ ẹ bá gbọ́ bíbu ajá àwọn lè ha kọ́ hàmí rìmìnà láyé àbí hẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lóru ọ̀tá àwọn wà gbòǹgbò lẹ́ ẹ̀yà wà sọ̀lọ̀ fa iná yàrá òun ẹ̀mọ́ la sàrọ̀ òun sọ́lá àwọn ọ̀rẹ́ mu sẹ́rẹ̀ torí bẹ́ẹ̀ wà á jí fúlẹ̀ ádùwà ẹ̀yà dá ilẹ̀kùn yí padà yẹn ni bẹ́ẹ̀ wọ́n kúrò súnmọ́ lọ́ọ̀hì àlẹ́ ìhà kẹ́sì ṣe bí tó ti. فإن الشيطان فلا شيطان لي لا يفتح بابا وجيه أنا ندعو باتي الشيطان يريد وذكر اسم الله عليه أنا ندعو متى قال وما الشيطان يريد فإذا وغطوا الجرام كإيجو أي قوس سيرين عم بطلنا سو وغطوا الجرام ẹ kele ìgò ẹdè ìgbà tọ́jà bí ìgò ẹdè kẹ́ẹ̀ máa ń bomi sí wà fi wọlé kẹrọ bákan náà bí tó bá ń tọ́jú omi sí tẹ́ tó lè bu wàrà yín sí bóyá ahàlì ìyẹn náà ẹdè bákan náà gbogbo àwọn ìgbà ẹdè wọn. hadithi yìí jọ ọrùn tá a ti mẹ́nu bàtẹ́lẹ̀ ọ̀fìn ẹ̀fẹ́ ojú ọba ayé wa mẹ́lẹ̀ nípa níbi sallallahu alaihi wasallam ó pàṣẹ pé ká tilẹ̀kùn ká sì dákọ̀ ọlọ́wọ́n ọba nígbà tá a bá fi tilẹ̀kùn ká sì bismillah lóru ká sì ti gbogbo ibi tó mi máa ń wà bóyá gbé ni àti gbá ni níbi káwọn aṣọ ìtọ́wọ̀n òun nílé máa fi ṣeré òun nílé máa ṣeré nú ẹ̀. لأن المعونة الغيبية torí àtìlẹ́yìn tó pamọ́ yẹn ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí èyí àtìlẹ́yìn ọlọ́wọ́ ọba èyí tó pamọ́ ẹni tó máa lẹ́tọ̀ọ́ sí òun náà ni mọ́nlá yọkọ́ fìrù fil asbábi àdìyà òun lẹni tí ọba kuru níbi àwọn okùnfà okùnfà tí èèyàn fi rádìlẹ́yìn yẹn hásùbà wọ́n ṣáìsì ó ṣe bó ṣe mọ́ ń parẹ́. yàrá ìgbé yẹn ló gbìyànjú kó máa wá kẹ́ kó tó àtìlẹyìn ọba yàrá ìgbé kọ́lọ́run tó lè sọ nípasẹ̀ àṣà ìtọ́ọ̀nù gẹ́gẹ́ bá tó máa gbé táwa kò méjì ni lẹ́ẹ̀kan náà téèyàn bá lọdọ ọba sùhánà èèyàn dẹ̀ kéèyàn sọ fún lérò gbà kéèyàn wá ṣiṣẹ́ kọ́má wa ní àgbéyẹ̀lé pẹ́sẹ́ tó ń ṣe yẹn ní kọ́má ní tí ó dé ládé náà lọ́lọ́ tó ń tọ́ ní ẹ̀sẹ̀ra rẹ̀ jẹ́ ni ó fi hàn pé méjèèjì lọ́gbọ́nà pé hadithi mi tún ni lábẹ́ gbígbó ajá àti kíké kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní hadathana abdullahi ibn salih. abdullahi ibn salih wa abdullahi ibn yusuf قال حدثني يزيد بن لهاب عن عن عمر بن علي بن حسين عن النبي صلى الله عليه وسلم قال قال ابن ابن لهاب وحدثني مثل حديث عن جابر انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أقل الخلود بعد وجوه وجوه فإن لله خالقا يبث غير النباح في الكلاب أو نهاق الحمير فاستنجد الله من الشيطان إلينا جروا عوان ذلك دلال أني عبد الله بن صالح حدثنا وعبد الله بن يوسف عميد الزوقي حدثنا الليل لا يتصاف أن حدثني يزيد بن الهادي هذا عمر بن علي بن حسين هذا النبي صلى الله عليه وسلم ابن الهادي ọsọ báyìí fi ní ṣùrọ̀hàbí ọlá tọ̀dọ̀ jáde wípé òun gbá lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àtẹlá tó ń sọ báyìí pé àkìlò lùkúrú já bá ìdákodó yìí ẹ jẹ́ kí jíjáde yín kéré tílẹ̀ bá ti sùn tó bá ti dòru. fàyín na kálkọ aláwọ̀ ẹ̀dá kẹ̀mbẹ́ tọ́lọ́wọ́ bá máa fọ́n ọ ká lẹ̀ torí bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ gbígbó ajá àbẹ́ gbọ́ kíké kẹ́tẹ́kẹ́tẹ́ أستعيذ بالله من الشيطان أواصل الله با كل هذا الشيطان أنا أنا ما ولي مي بيات ولي في ينزل يبي هي ما تقوم أكو كونكو ẹni pé táwọn bá gbọ́ táwọn kọ́ bá kọ́ wọ́n lè máa sọ ibi ọbọ́ lọ́wọ́ ẹ̀kọ́ àbí kéde ọbọ́ lọ́wọ́ ẹ̀kọ́ kan pé ọbọ́ lọ́wọ́ ẹ̀kọ́ làkùn kọ́ bá wí lò ẹ̀rí wọ́n ní hadassah ní abdullahi ibn salih. قال حدث قال حدثني نعم حدثني الليث قال حدثني جعفر بن ربيع بن ربيع عن عبد الرحمن بن بن أم عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا سمعتم سلاح الديكة يا ديكة من الليل فإنها رأت ملكا ينهي الطاعة المصلي وإذا سمعتم هذا الحمير من الليل فإن أراد الشيطان فتعوذ بالله من الشيطان. أنا حدثنا عبد الله بن صالح عبد الله بن صالح حدثنا أني الليل يناس بن جعفر بن ربيعة لا تدع الرحمن بن هرمز لا تدع أبي هريرة رضي الله تعالى عنه لا تدع الله صلى الله عليه وسلم أني إذا سمعتم صياح الديكة من الليل tẹ́ ẹ bá gbọ́ sákòkò bá kọ́ lóru fàìnà àárọ̀ màláìkà àbí màláìkà àkókò yẹn rí màláìkà ni o ọ̀sálù lọ́hà mi torí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́hùn gbà ẹ béèrè inú ọlọ́ọ̀lọ́hùn ṣùgbọ́n òdìkejì lóru àárọ̀ àti àṣetánì nìyẹn rí ń torí bẹ́ẹ̀ billahi minash shaitan ẹ̀yà wá sọ ọlọ́run ọba kó lọ́dọ̀ shaitan ẹ̀rí ewé ká béèrè ọlọ́ọ̀lọ́ọ̀ táwọn kan bá kọ nítorí pa sọ kórìí màláíkà ni lẹ́ni tó fi ń dìrẹ̀ kàn ṣé àwọn màláíkà wọ́n ò lè ṣe àmì sí àdúrà tó yẹn bá ṣe àti àforíjì yẹn àti pé wọ́n dẹ̀ lè jẹ́rìí gbé yẹn. e ẹ bá tọrọ àforíjì wá tún lè jẹ́rìí pé yẹn fẹ́ nìyí ńkọ́ ìyẹn ni pé fi ìjọsìn rinlẹ̀ fọlọ́wọ́n ọba ni ẹ̀wẹ̀ ajá pé wá sọ ọlọ́wọ́n fún lọ́dọ̀ torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ni ti ìrùn tó súnmọ́ kíni ọ̀hún mímman huwa ab'ad min rahmatillah wọ́n súnmọ́ ẹni tó jìnnà síbi ìkẹ́ tí ó bá ké báyìí yóò ké nígbà bá rí aṣọ ìtàn tí kẹ̀kẹ́ yọ sí tó fẹ́ jọ aṣọ ìtàn ìwà sọ̀rọ̀ ìsọ ọlọ́wọ́ ọba ìwà sọ ọlọ́wọ́ ọba fún lọ́dọ̀ ya lábúrò aṣọ ìtàn kó fi má ṣẹlẹ̀ sí yẹn àti ròyìn ròyìn tí wọ́n dálẹ̀ kó fi má wáyé sí yẹn nítorí ẹ̀ láti lọ farasí ọlọ́wọ́ ọba kó fi dáwọ̀ ẹ̀bùn yẹn nínú ẹ̀. ó yẹ pé nínú hadith yẹn nínú àgbẹ̀yìn dáàmú ń bẹ̀ ni pé àti afẹ́ ká ṣàdúà máa ṣàdúà àyíǹda òdòrí sọ̀rìhìn tabaruka bíi táwọn ẹni dáadáa tí wọ́n bá ti dé kéèyàn bẹ lọ́wọ́ láti lè fi wá bùkún pẹ̀lú wọn. àwọn owó ní àkùkọ rí àwọn mọ̀láyé gàdú ẹni rẹ ni wọ́n. èyí wá tètè tara pàpà bẹ lọ́wọ́ láti lè wá ìbùkún pẹ̀lú àwọn ẹni rẹ yẹn. àbẹ́ni rẹ kẹ́mi àti tó mọ̀láyé gàdú. bẹ́ẹ̀ sì àwọn nípò wọn ga nínú àwọn ẹ̀tọ́ lọ́wọ́ ọba àlejò ọlásàlẹ́sà lẹ́yìn náà làwọn òjíṣẹ́ ọlọ́run lọ́rẹ́ sáwọn èèyàn táwọn jẹ́ dání yẹn wa àwọn ẹni ẹ̀ṣà nìyẹn. sọ àmú níbẹ̀ yìí bá fẹ́ ká ṣàdúrà àyíǹda ṣòdórí sọ̀rìṣẹ́ nígbà tí ẹni rẹ bá wà ń kalẹ̀ àbárò kàmbíhì láti lè fi wá kúkú pẹ̀lú wọn. nínú àǹfààní látòrí lu hadith yẹn òun ni pé gbogbo ènìyàn tọ́bajá sí pé àwọn àǹfààní dáadáa lọ́dọ̀ rẹ̀ láyà ń bá mi adìyẹ sàpò a kò gbọ́dọ̀ mú ẹni wọn gbé mọ́tò ìbú ránú lọ ìjọba àgbà bẹ́ẹ̀ bá kò kọ́ rẹ̀ nínú kò tí ẹ̀ jẹ́ yóò sùn sọgbọdọ bẹ̀rẹ̀ nẹfìlà wàlá adìyẹ sàhà dẹbi adìgbò gbọ́dọ̀ yẹ pẹlẹ rẹ ẹgbẹ́ báyìí wà rẹ kẹrìnrì pẹ̀lú ẹ káwọn fojú jojú lọ ojú ìjẹ òrìbọ láyé ká ojú àkùkọ rẹ mójú rẹ kékeré tó yẹ àwọn pé táwọn àdìyẹ fi jù ọ lọkùnkùn ti pọ̀ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ìyẹn kúkú ààrẹ ti kẹ káwọn kó lọ ó fi jù ọ lọ tí wọn lè mi àgbàdo àgbàdo gbígbẹ wọn mi báwo kọ́ bẹ́ẹ̀ ti lè mọ́ báyìí tí ó fi papọ̀ báyìí bẹ́ẹ̀ bá lágbára tí ó túká mọ́ àdáàlì kì yóò fi àgbàdo lẹ́yìn sì ní kọ́ yà lódìdí àmọ́ ò lè mú odidi kóńgò kan kó fi sun àbẹ̀ adìẹ̀rẹ́ tó ń sùn odidi kóńgò kan kó fi sùn ó fi bọ́ọ̀lù nìkan náà ló ti fún ọ̀fẹ́ lónìí níjọ́ tó ọba pa ọba gbàgbà ní kóńgò kan yà lónìí òun lọ́rẹ̀ tó ju tiẹ̀ lọ ojú rẹ̀ tó wá ju ojú rẹ̀ lọ ó di méjì ó ti kílíà bẹ́ẹ̀ ó ti méjì bẹ́ẹ̀ ẹnu kójú rẹ̀ tó ṣe kéde ó ti ju ojú rẹ̀ lọ òun rí mọ́lá ìkà. gbogbo tó wá ti pamọ́ ara ń fàdí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀sẹ̀ tán kò dáa káàkó àsìkò gbọ́dọ̀ yẹ pẹ́rẹ́ rẹ̀ àdàbí lè mú kí kọ́lẹ́ mọ́ gbọ́dọ̀ pariwo ránú sí mi létí. fọ́nà yẹ ká máa fọ́ ọ lẹ́nu ìyá àkókò yẹn kátó máa fi dáadáa sí kọ́lọ́rọ̀ bíi wa sọ́lẹ̀ wà ló dáadé gbà bíbẹ̀ ẹ̀rí àkókò yẹn wọ́n lé àwọn àpèpè ìlàsọ̀lá bí ó pè yẹn kéèyàn wá kírun nìkan àgbájú lè tọ́ bá ti dàgbà dáadáa tó ti gbó báàbí kò rò báàbí kò rò láti kò tẹ̀lé kan. kábíyèsí lè fọ báyìí ẹgbàá pásítọ̀ òdodo ni. káyọ̀pé tó ti dàgbà dáadáa tó ti gbó tí èsì tó ti sẹ̀ pàtì sí bí ó ti máa kọ́. ìgbà àkọ́kọ́ ni ti kọ́ àwọn kìlì yìí múlẹ̀ lọ. ẹnikẹ́ni onídàkùn kan ọ̀dọ́ ọba kọ́ òfa ẹ̀kún ní máa kọ́ ọ̀rọ̀ yẹn ti gíra rẹ̀. tọ wọn ní torí fèsì tó gbajúmọ̀ òun ní pákòkọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn bá ń sábà kọ sálùmájà àríbáyọ ìgbà tí sì tún sábà máa ń pọ̀ jù nígbà tó ti pé èrò ọ̀fẹ́ rújú náà ní tó bá ń kọ òun là fà yín lá tóun bá ti yẹ tàríbáyà wọn èyí tí ọkọ ní fáìpù yẹn wọn lè gbé déédéé ìgbà tí fájú bá ti ọba yà á kódà léraléra ni ọmọ ajẹ tó bá ti di pé bẹ́ẹ̀ bá ti gbọ́ níbi ẹ̀ máa gbọ́ lọ́sùn ẹ̀ máa gbọ́ lọ́sùn tí fájọ rẹ̀ bàjẹ́. tọ́ba tó wá di àsìkò zawal láìla nígbà tó lè rújú pé káyìlá tó àbí òtò àwòkọ́ tó bá gbádùn dáadáa akọ́ ńgbà yẹn rẹ̀ tọ́ba jẹ́ ètò tóbi dáadáa tó sì kékeré yọ ẹ̀rì àdámọ́tọ́lọ̀ ń lórí ẹ̀. tòwá fẹ́ ká wá sọ nígbà tí àwọn ẹni bíi táwọn bá wà ń kalẹ̀ bí àwọn sẹ̀rẹ̀ àwọn péye aláàfin báyà aláburú wọlé àti ròyìn ròyìn tí wọ́n lè dálẹ̀ láti lọ farati ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ dáàbò bò wá ń bẹ̀. sọ nípa bẹ́ẹ̀ ká máa bu àwọn àbùkọ́ wa bí nǹkan wọ́n ti máa jẹwọ́ yá kọ́dà ká tó máa tọ́jú wọn dáadáa rẹ̀. àbí a máa pàjẹ́ o ẹ̀rọ àwọn kan wọ́n bá bàrà màálù nílùú ọ pé jẹ́ àwọn kan India mẹ́ màálù làwọn ń sí wọn. ó kì í jẹ wọn bá di orí báyìí wọn sùn kúnlẹ̀ fún wọn sùn òun lọ́lọ́run òkùnkùn abájá kù ṣùgbọ́n wọn bá ti jẹ kí wọn bá fi lè rìpléṣì rẹ àwọn ti bẹ sí irú báwọn ẹni ń bọ̀ ní ẹlòmíì lè kó gbọ́ sí wọn lọ́rùn àbí tí fún àbí tí tètè mọ̀ fún òsì ní màláyíkà orí kò sílé inú náà bákan náà ẹ̀dá àgbà wọn lé ní ìdájọ́ wọn létí báàbò láti ṣubú ẹlùbọ́ọ̀bọ̀ ẹ̀dá ọ̀nà yìí sọ pé ẹ̀mí ìbú ìdókọ̀yà ìdówọ́n pẹ̀lú gbogbo ẹ̀ ẹ má wò ṣùgbọ́n àti ìdìbò wa ń bẹ̀ lẹ́dẹ́ àbákẹ́ lọ fà ó lẹ́ẹ̀kọ́ pé ẹ má bu ibà ẹ̀ fẹ́ ti kọ́ ibà kò gbọ́dọ̀ kú wẹ́rẹ́ abẹ́ ẹ̀kú gbòrògbò àti ìsọwá ń bẹ̀ lẹ̀ ẹ́ nítorí ẹnìkan ká padà dá kọ́ ní sọ́wọ́n méjì sùwẹ́ẹ̀ sùwẹ́ẹ̀ tó kọ́lé ìkọ̀rọ̀ ní àlìjá darí lọ́dún tó ń bẹ lára rẹ̀ ẹ́ ọlọ́gbọ́n hadith alákọ̀ọ́dọ̀ kọ̀tàdá hadith múlùkà ìyẹn hadith tó ṣe pé ẹni tó jẹ́ haúsá kù jù lọ ọ̀rọ̀ tiẹ̀ máa yapa sí wọ́n ti rí pẹ́ mi fẹ́ o ẹni tó tó ágùn ti rí pẹ́ mi fẹ́ jù lọ ohun tó wù yọ yàtọ̀ sí ohun tẹ́lẹ̀ yẹn bá tó. àdéhùn rẹ̀ ṣe jẹ́ mú káwù kò tó níbi àdéhùn tó lẹ́nu kò ní àní wàhálà títí kankan lórí ẹ̀ kò ní wòye kankan ṣùgbọ́n kákẹ́ kájú alẹ́ ti ká gbọ́ òbẹ̀kọ́ lè gúdù tó máa kú tó di ẹ̀sìn nígbà tá a ti sèyàn ti ṣètò lórí gbogbo wọ́n bá jẹ́ ọmọ gbogbo tó yí òun قال حدثنا محمد بن بشار حدثنا محمد بن بشار قال حدثنا شفوان بن عيسى قال حدثنا سويد ابو حاتم عن قتادة عن عمد بن مالك أن رجلا لعن ابن الكفار عند النبي صلى الله عليه وسلم فقال لا تلعنني فإنه أيضا نبيا من الأنبياء بالسلام. قالوا آه. جاري بقول صوارع آه، بن يسار حدث عنه أبو البشار حدث عنه حديث ولي صفوان بن عيسى يلا صفوان سويد أبو حاتم هذا أخبره يوالا صدق قتادة هذا أنس بن مالك wọ́n lé arákùnrin kan wà ní ó ṣépè lẹ́dùn lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ lọ́ọ̀fà àlẹ́sọ́lá wọ́n lé arákùnrin kan lára sọ yìí pé sáṣẹ́ pè fún un fàìlẹ̀ wò ayé kọ́tọ́ nàbí yamina àndìyà ní sọ́là tọrọ já nàbí kan fúnru nínú àwọn ànábì ọlọ́run ètò ètò tó lè fẹ́ yọ pò sí ni lẹ́yìn àbá ti jí pé ah! ó sì jí mi náà ìwọ́n ọjà kò sọ́run lẹ́yìn wájú lẹ́jẹ̀ tó mu ọlọ́run àti sọ̀rọ̀ ìfìlẹ̀ káàkiri ẹ̀rí gbójú wò rárá. ẹ lọ́dà bá wọlé mi tà fẹ́ wọlé báàbí kọ́ ìlà wọlé dọ̀rọ̀ bá wọlé tó sọ nípa kọ́ ìlà oorun ọ̀sán oorun tó bá wáyé ní àkókò àyílà ayẹri wọlé xadàkà ní abdullahi bin muhammed. حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام بن يوسف قال اخبرنا معمر عن سعيد بن عبد الرحمن الثالث عن عمر قال ربما صعد على باب من مسعود رجال من قريش فإذا قال الفيء قال قوموا فما بقي فهو للشيطان ثم لا يمر على أحد إلا أقامه قال ثم بين بين بين هو كذلك للإبتلاء هذا مذهبنا حسحات بني الحسحات يقول قد فدعاه فقال كيف كنت فقال كيف كنت فقال وجاء مدعي سليمان انت جاء انت جاء قال عبد الله بن محمد حدث له حديث يسوع wọn lè hisham bin yusuf ìyẹn náà sọ fún wọn ní àfúbáwá náà máàmárù máàmárù fún wa lọ́wọ́ lábàtọ̀ sàyìn bin abdulrahman àti sa'ib àti ọmọ wọn lè rúbà máa fọ àjà alábàbí bin masoud wọn lọ súnmọ́ pé ó jó sẹ́nu àti abdullahi bin masoud àwọn olójókòó bẹ́ẹ̀ wọ́n lè jáàdù lè kúrẹ́jì àwọn yẹn kan náà kúrẹ́jì. fàyídà bá a ẹ̀fẹ́ yìí nígbà tó bá di pé ìyá ni ìbòjì tọ́ba ti yẹ tán. kọ́ọ̀lẹ̀ kúrò wọ́n ní ọ̀sán báyìí gbé ẹ̀dìdè ẹ̀dìdè ẹ̀ lọ sùn lóòrùn bá yẹ tàbí sálẹ̀ àyílà onífọ̀mọ́ ọ̀fẹ́ kíá ọ̀bùn àlè ṣàìtàn àwọn ọ̀gá tó kù yìí dẹ̀ bá fi sùn àti sálì lórí o orí bẹ́ẹ̀ lọ ẹ̀rí wọ́n lè fún mọ́lá ayọ̀mọ́rù àlà àhàdì nílà àkọ́rọ̀mù wọ́n ní lẹ́yìn náà ẹ bá jáde àgbẹ̀ wọn sáà kàrọ̀ wọ́n lè Abdullahi yọ máa tó kí wọ́n yẹ dìde ìwọ́n fi kùtà ẹ̀bí etí lọ sùn sí àṣetáni lónìí o wọ́n ní wọ́rọ̀ wá ní kọjá lọ́dọ̀ ẹnìkan illa akọ́nà àfi kó gbé dìde kí wọ́n yẹ dìde wọ́n láàrin ìgbà tó wà ní irú sèṣì yẹn ìdíkìlẹ̀ hàdà mọ́wulẹ̀ abẹ́lẹ̀ hasan wọ́n bá ní bẹ́ẹ̀ ẹnì yìí wọ́n jẹ́ bí ọmọ ọ̀dọ́ fún àwọn bàdélẹ̀ hasan bí máa kọrin. àwọn àgbẹ̀ àlè kí ló náà bá wí ọba ni wọ́n ti rìn sùlẹ́ìmẹ́ ntàjà hasítàjà àzìyá kàfà ṣàyẹ̀bọ̀ wà lé ìsìlámù lélẹ̀ mọ́rẹ́ ìlà wọ́n ni wọ́n ti rìn sùlẹ́ìmẹ́ dágbére fún ẹni dágbére ní sùlẹ́ìmẹ́ yẹn tó ọba ti palẹ̀ mọ́kọ́ fẹ́ lọ jago dágbére fún kàfà ṣàyẹ̀bọ̀ wà lé ìsìlámù. ìlímọ́rì nàìjíríà ewu àti islamu ká wà nù rẹ̀ ó ti tó fún un tó lè tọ́ ẹ kọ́ máa síyàn lọ́wọ́ pálapàla. a wọ́n lọ fa àwọn ọmọ rẹ̀ wá sọ ibi hasbu sọ̀dẹ́kítà sọ̀dẹ́kítà a òótọ́ làwọn ọ̀rọ̀ ẹsẹ̀ yọkẹ́ yọkẹ́ ìjẹsẹ̀ yọkẹ́ gẹ́gẹ́ lọ́nù rẹ̀ òdodo lọ́sọ̀ọ́. ọ̀rọ̀ táà ń sọ lọ́wọ́ náà ni ọ̀rọ̀ ìmá súnmọ́ ọ̀sán ìyẹn nígbà lẹ́yìn àyílà tóró bá tiẹ̀ tàrí tán hadith mi tún bẹ́ o èyí tó kún lọ́wọ́ òun ni hadith adé tó wọn lọ gbé bá nàbì sọlọ lọ́wọ́ àtàlẹ́ yìí gbé àní kílù ẹ máa súnmọ́ ọ̀sán o fa ìdílé ṣèṣọ́ náà láyà kílù láyà kílù ìdánì ń sùn lọ́fẹ̀ẹ́ sí i mọ́mú tàbára ni wọ́n gbá bíi ìṣẹ̀jáde pẹ̀lú sọ́ọ̀tù sọ́ọ̀yì. àsìkò ọ̀sẹ̀ yẹn lẹ́nu mi àwọn afifájì ẹni ló mo ní wá kí ní òsáàlì. ẹ̀tọ́ bá dé yàrá ńkọ́ ká sọ̀rọ̀ wá sẹ́yìn àyílà èyí àyílà bò. tí yẹn bá di gbé òru bóyá wákàtí kan náà lè yẹn mú àbí wákàtí méjì gbà tí yẹn ọ̀sẹ̀ gbèsè ẹ̀ padà yẹn. kódà bó rún ilé ọ̀wọ́ra béèyàn fẹ́ ìlélẹ̀ gẹ́ àtẹ. ìyẹn sùlẹ̀ ajé kí làákà yọ̀ tó ṣe kéde torí bẹ́ẹ̀ afẹ́ sùn lọ́sàn-án <clears throat> nítorí àwọn àǹfààní ìlera ńbẹ́ńbẹ́ gbádùn. ẹ̀sìn pàápàá jùlọ hadith ìdálọ́wọ́ sárẹ́dọ̀ dọ̀yìn fi àfi tìmí ń bẹ tó gbádùn títí balùbá ní ti padà fàáyọ nù ẹ̀sìn ìsìlámù sàhíhà nígbà àdìsẹ́ kílò ẹ máa sùn lọ́sẹ̀ẹ́ fa iná ṣọyà fìlẹ̀ látàkìlì tọ́lá ṣe dání nìyí èé sùn ọ̀sẹ̀ jẹ àjàgbẹ́ tí bá ń ṣe fẹ́ ó fi ẹ̀ tó kó jọ́ máa wáyé nígbà yẹn ní òní dáa bí ìwà ẹ̀sùn bí ìgbésẹ̀ ẹ̀sùn ní ọ̀bẹ sọ̀rọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ àṣetánì lọ. ṣẹ̀fọ́ àti abáfẹ́ sòde gan àbọ̀ bá ti máa tàwọn òde wa bóyá yìí láyẹ ẹ̀sáré kí ló lágbo kẹ́ kó sáré parí ẹ̀ káàrí wọn lọ́wọ́ àǹfààní àti lọ́rẹ́ sí. nígbà tẹ́lẹ̀ bí ọba àdẹ̀kùn ṣe tẹ́ báyìí sọ ẹ lè ní làwọn bí bọ́yẹ̀ sílẹ̀

gbogbo kìíní àdọ̀gbọ́n máa sọ pépé wọlé lárúbá lápẹ̀rẹ̀ n'i tọ́ba ti dàyí láyé kíní máa ń alùpùpù ti sọ. ojú ọ̀tá parọ́ lójú lẹ́yìn aránsá lẹ́yìn tí ti sọ fà alùpùpù ti sọ. wọ́n máa ń tẹ̀lé ní sọ̀rọ̀ ní tí ọba ti yí padà wọ́n ọwọ́ á lè wá tajà lóru o ẹ lè má bọ̀ pé òru la wa o ẹ máa ti fàájì bíi mọ́sẹ̀lẹ̀ ni ẹ̀tọ́ bíi ti lè di àyínlá ti asúlù yẹn báyìí ibi ọ̀dà paru ni tó gbogbo èkó táwọn ẹ̀ máa fẹ́ ṣe ẹnì kan máa ń sọ èyí ló lé o gbogbo èyí táwọn ẹ̀ máa ti lágbára káfí káwọn ọmọ wa káfí rí àwọn aráàlú ọjọ́ yá ẹ̀sùn ẹ̀wọ́n lọ wá ẹ̀rọ àkàyèlé lẹ̀ díẹ̀ ẹ̀ ti jí wọn lóru náà lọ́wọ́ láti kó sàájú. sọ pẹ̀lú bẹ́ẹ̀ èyí tó súnmọ́ ni ká gbàgbé súnà ẹ̀ tọ́ra lò gbogbo abala yẹn ẹ̀dá kẹjá sọ ríbẹ̀ ọbẹ̀ èkó dé sí àyílá ẹ̀yà àyílá lọ́kẹ̀lẹ́ o àlẹ́lá áàtì yóò ní wà o tó ẹ̀yà ilá ẹ̀yà ilá ti kálukú fẹ́ tó fọrọ sí i oṣù bí ọba sì wà kọ farakalẹ̀ lásán sì má lọ bá ẹ̀bẹ̀rù ọlọ́run má lọ bá ti kó fàájì rẹ sí àyílá ẹ̀ bàbá ti ká ìlà náà ó pè é wá bá yín tẹ́lẹ̀ díẹ̀ erébò bìfọ́ àyílá ẹ̀yà làǹkàrẹ̀ òfìsì. sọ حدثنا علي lábẹ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن سعيد بن عبد الرحمن الجحشي عن أبي بكر بن محمد بن عن أمر بن عبد عن سعيد عن يزيد قال كان عمر رضي الله عنه يمر بنا نصف النهار أو قريبا منه فيقول كونوا فقيلوا فما بقي في الشقر الشيطان. آه. ẹ̀rí pé súnà yìí súnà tó yẹ ká abúlé òkùnkùn dùn ní. àwọn ẹ̀kọ́ nìyí o pé tá a bá ń lò báyìí àǹfààní ayé àtẹ̀síwà lù ẹ̀. ṣé wọ́n darí kó sùn ṣèbí ó lè yàn tẹ́lẹ̀ lé wíwá rẹ̀ wọ́n lọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ìlera wọ́n tí ẹ bá fẹ́ lálàáfíà ó yẹ kó lè sunrun wákàtí mélòó ni ẹ̀ wákàtí mẹ́jọ nínú twenty four àtẹ̀lé kọ̀ọ̀rọ̀ àwọn míì lọ́rùn mọ́ ẹlòmíì ò lè jẹ́ sẹ́ẹ̀sì ni o ẹlòmíì ò sì lè jẹ́ táyé náà ẹ àwọn ará èkó wọ́n wọlé láago méjìlá wọ́n sì jáde láago mẹ́rin ẹ̀sùn bá lérò pé méjìlá yẹn náà ni wọ́n sáré sùn bẹ́yọ̀ wọ́n ti dago mẹ́rin báyìí wọ́n ti jí ọgbà tó ń gbé pẹ́ òun ò ní rí kíní kan mọ́ eléyàtì ní kò sí pẹ̀lú la ọ̀sẹ̀ kẹ̀kẹ́ mẹ́rin gbogbo eléyìí ká lọ bá padà lọ́kọ́ àbọ̀sí kíni o padà ń bọ̀ wá. sóòtọ́ kẹ̀kẹ́ ọ̀kẹ́ wa náà ní básìkò yẹn bá ti fẹ́ tó á sì wò ó jù. sádùkú bá ti tó léyìn lọ ìníkẹ́ ọ̀kẹ́ dé ẹ ṣùgbọ́n gbogbo ẹ̀ ní òun pèlè jọ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà tí màá sọ pé ẹ ti máa wó ó bí ti wọ́n lọ àbá àkàkùn kò jí mọ́ yìí o gbogbo ìgbà ni wọ́n parọ́ pé bìbẹ́ ń ro bí o kìnìún kan tó bí o ìwí o ẹ wá lọ sóko jí kẹ́kẹ́ òun ti dé ẹni tí bẹ́ẹ̀ lọ́gbọ̀n ti sálárọ̀ ọ̀bọ̀ bó ti fara ẹni kẹ́kẹ́ òun ti ìyẹn lẹ́yìn rò ọlọ́run dùn oníbàyà máa ń rò ẹ wá ní kẹ́kẹ́ òun ti mẹ́wàá ọ̀ máa ti olùkọ́ bá tó sọ pé gbogbo onírúurú òun náà kẹ́ tó sọ pé nǹkan ti gbogbo àwọn kìnìún yẹn lẹ́yìn sálọ̀ lóòótọ́ bá sì kò bá tó yọ wà náà torí ajá lòun náà ní sábàbù kú òkú fẹ́ yọ kábí kú ní ajá lásìkò tó lásìrẹ̀ ìdájá ajá ló ha láyé sàkìlú ní fẹ́ ajá láyé sàkìdìmù ajá lòun. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا وأجلا أجلا سبحان الله يقول قالوا سبحان الله tóoru yẹn bá ti ń jábọ́ ti ń jábọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹlòmínú àdámọ́ rẹ̀ tó bá ti ní ìṣẹ̀lẹ̀ ọkọ lẹ́ẹ̀kejì kàtà ó dé láìpẹ́ láìjì kọ́ máa retí ibà wàhákàdà yọ̀ọ́kẹ́ rí gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ̀nyí ó fẹ́ pé àti àdámọ́ ni ká sun àwọn orun yìí fáwọn àkókò tó yẹ ká sun lápẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣe kó ti bá a sábà kó wúlẹ̀ ní ẹ̀ máa sun éèdì ẹ̀ mẹ́fà ni máa ń jẹ wákàtí mẹ́fà ni tọ́bí ibi ni wọ́n dà wà ayọ́lẹ̀ kò lè dí bẹ́ẹ̀ fún ijọ́ méjì àti ijọ́ mẹ́ta kọ́ bá tẹ̀lé ìkẹ́gbẹ́ gbọ́. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n máa bu ẹnì kan ara rẹ̀ ní kó ṣe kéde ọ̀ òun ni kó bu. torí bẹ́ẹ̀ àǹfààní ayé àǹfààní gbéyẹ̀ tó tẹ̀lé tẹ̀sí ó tún wà lóun rẹ̀ bákan náà. علي بن عبد الله حدثنا ولوي حديث عن عبد الرزاق قولي معمر قال سعيد بن عبد الرحمن الجحشي látọ̀dọ̀ àgbàṣe ibùdó muhammed bin amr bin haz látọ̀dọ̀ sá ibùdó yazid ó lè rí ọmọ rọ́jà lọ́wọ́ tàlàyé yàgbó rúbí náà ẹni sàkà ẹni tó wọ́n rúbú sún náà ilé ọkùnkùn nù gẹ̀ rọ́jà lọ́wọ́ tàlàyé tọ́ba dì làjì ọ̀sẹ̀ báyìí yọ̀ọ́ bá kọjá káàkiri àbásìkò tó bá súnmọ́ pé làjì ọ̀sẹ̀ fẹ́ tó ẹ̀sìn lájà ọ̀sẹ̀ àtìpá yìí làdẹ́ ní làjì ọ̀sẹ̀ ọ̀yẹ́kùn èmi lẹ́yìn túnṣe kúùmù fọ̀kìlù ẹ dìde lọ sùn ọmọ àbákẹ́yà fàlíṣà ìtàn mo tó kù yá àdéhùn lórí ẹ lọ́ọ́ fi sùn ẹ lọ́ọ́ fi sùn mo ti wọ́n rúbá wí ni lákòókò àyílá ẹ̀rí láti lè dégéré o láti lè fi yé súnlẹ̀. bákan náà hadith mi tún lè wọlé hadith náà hijjaj. حدثنا حماد عن حميد عن عنه قال كانوا يجمعون ثم يقيلون. wọ́n ní káfí lè mọ àkókò ojúmọ̀ lẹ́yìn tí a tún kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ yìí pé àṣejúmọ̀ àtúndì yìí ọ̀mọ̀ ayẹ́kọ́ máa pẹ́ kó tó di wájú. tí wọ́n máa retí ọba nísẹ̀yìn rẹ̀ ojúmọ̀ wọ́n yà pé yìí di ọba retí ọba rẹ̀. ẹ̀yẹ kájọba pẹ́ káwọn adarí jẹ́ àyínbọ̀ ká lọ bẹ̀rù ọlọ́run nígbà àwọn jàmbá àtúpàdé wọn lọ́sẹ̀ tí ń bọ̀ ẹja fún ọlọ́rọ̀ lọ́rọ̀ tí wọ́n bá yí rẹ o mi ẹ má jà gbogbo àwọn o ṣé bá ní kí àti àyà ọkọ̀ níbi méjì sílẹ̀ náà àyíkéde wa ni púrọ́blẹ́mù alimuhim kaga ti sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam agbọ yẹn lọ yìí pé kátó wí hadithi àlìké wọn a máa yára kiri jùmọ ọ̀dà jimọ̀ tẹ parí laago mẹ́ta tó rọ ọ̀sẹ̀ wò lórí sùnmọ̀ lásìkò tó yẹ pé tó fọ ọ̀sẹ̀ lásìrì o àbí tó fọ ọ̀sẹ̀ tó lásìkò tó rọ ọ̀sẹ̀ wò lórí sùnmọ̀ ebi ńgbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn sáà ń ṣe kútúbà yìí lọ ní kíkiri rẹ tàbí lù ẹni gbẹdẹ ọba ti ṣe bẹ́ẹ̀ á ti rẹ gẹ èyí tó súnmọ́ ni pé tí wọn bá padà kí ló bá yòókì kejì ní ọjẹ èyí láfi ni wọn fi ṣe é ẹ gbọlọwọ nígbà o ọlọwọ ọgbà o ìgbà tẹbi sọlọlọ àtàlà sọ yìí pé àmì dáàbì ni mọ mú gbàgbọ́ yẹ òun ni kí kútúbà rẹ kú kí rẹ wá gbẹ̀ẹ́nà bí kò kẹsẹ̀ mi àti hal ataka hadithul ghashiya àdìmẹ àbí kò kẹsẹ̀ sọ́ọ̀tì lùjúwà àbí sọ́ọ̀tì lùdàtì fún un bàtà rẹ láàbù pé sílẹ̀ nílẹ̀ wá gùn gbà dẹ́bi ti fi kírun ó gùn rí ni. náà ní sẹ́fù mùsùlùmí rahimahullah fi ṣàyàlá òní máa ń gbọ́rọ̀ àwọn jàmbá kẹ́kẹ́ ọ́ kírun tẹ́lónìí. ọba dé wọ́n ní ìmọ̀wù wàláì wàláì tó wọ́tà nínú irú yìí ti gòjò ẹ dákun kí ni màá mú kéré wọ́n ní mọ̀mú ọjọ́ jimá lọ́kọ́ tí ó ké sọ́ọ̀tù sàjẹ́dá àti alẹ́ àtà ìgbọ́n ti rù sọ pé rù rẹ̀ jù ǹjẹ́ kí ni lè wọ́n mú ké wọ́n lè wọ́n ké kí wọ́n wọ́n sì wọ́n ní tó ogún àwọn ni wọ́n bọ́ wọ́n sọ. àyẹ̀wò ẹ̀kọ́ kí wọ́n ojú wà fún wa wọ́n ní sọ àwọn mú wọ́n ti kú ojú sọ wọ́n ta ilé náà nígbà tẹ̀ sí mọ́kà. bí mi jọ tí wọ́n lọ́wọ́ dẹ́kun ó sì lọ nìyẹn. tó mú èkó náà ló tẹ̀ wá dà àbí tìkẹ́ lọ́wọ́ àlọ́kẹ́ náà ọmọ ìyá sọ fún mi. wọ́n ti pẹ́ o ọba ní ọláì àgbàmọ̀jì ló ń sọ ọmọdé tó wà bàtà ẹ̀ka wọ́n pé ti máa báwo ṣe ti rí nìyẹn. ẹgbẹ́ náà tún wà lórí ẹ̀ kó lè ẹ̀gbẹ́ wa kẹ́ wọ́n kó ṣe kó fi kọ́ sí àdébì ọ̀gá ọ̀ ládàá àdébì sọ́lọ́ ẹ̀sẹ̀lá sọ fún ṣé kàtàǹdì ni màá zùrọ̀ ẹ̀jẹ̀ ni. wọ́n lọ sí àwọn sọ́rọ̀ ọwọ́ ẹ̀yà ọmọ ìdá nílò fi kí ròṣà ìfún ọ. àwọn sọ́lá wọ́n sáà ti fi dà àti wọ́n lẹ́yìn nígbà tí wọ́n gbé ọba tó ọba sì fọwọ́ bá wọn jàmá ọba tí wọ́n sáà ti wọ́n lẹ́yìn. mo bá tó lé wàláhì sún yẹn bí ọ̀rọ̀ ọmọ yẹn nìyẹn láì sọ́wọ́lì ó ti fàágùn jù. àwọn akọ́kọ́ tó ń sèré pé lẹ́yìn kan sọ̀ pàtọ́ ẹ wé kọ́ títí ẹ bá mú fájà tó fi kọ́ aláwòkè sọ́lọ́ wò ní gbà ni gbogbo olùkẹ́ni máa wí fún agbádá ni máa lọ kí náírà wí nínú rọmọdán mọ́ ìpolódò lòun. tọ́lọ́wọ́ nígbà ni mo ní abódìsíwí ni ẹ abódìsíwí ni ẹ à ń sọ tọ́lọ́wọ́ nígbà lọ́rọ̀ náà ń sọ ni àbí aṣọ pé tàrà wíwù ní ká kí ká ṣe bí wọ́n ti ní àṣẹ mi ni àwọn sábàbù làwọn máa ń kí débi wọn máa ń rọ̀ bókò àwọn àwọn ọmọ aláti

ibi aláwọ̀kọ́ ó sẹ́ńtì ẹlẹ́ẹ̀kejì kó láyọ̀ àlìkàfẹ́rù bí ẹ bá ló wo akùránì tọ́wọ́ adé ẹlẹ́ẹ̀kejì tọ́wọ́ lọ gbé bákọ́rà àti sófin dà nígbà tí kérésì lọ́wọ́ ni lákà ẹlẹ́ẹ̀kejì. sòsò dá sòsò tọ́ba kù ní àdéhìí ti kí ẹni ọba sọ gbogbo lọ́dọ̀ tòun tó àdéhìí ti parí kéde wọ̀ ẹgbẹ́ lè mọ́ bọ́ ọkọ̀ pàpọ̀ lóbi ẹgbẹ́ tó bá jẹ́ lè mọ́ gbọ́dọ̀ jẹ́rí mọ́. èdè kí ni wọ́n yìí pé ìgbéraga ni tó mọ rẹ o ẹ̀yẹ ni pé ọmọ ohun tó ń ṣe ìgbé tó máa dà ọ́ sí àṣà. ọkọ̀ bá tó bá fẹ́ ti sọ̀rọ̀ tó ti fi kọ́ láyà jẹ́ báyìí lọ́ọ́ máa gbọ̀ pẹ́pẹ́pẹ́ àgbẹ̀ wa lógo ẹgbẹ́ kakùnmá kálá pé sọ fún àbẹ̀wẹ̀ wa ti bẹ lọ́wọ́ yìí ìwọ òwe bí wọn lè hákùrà gbogbo ẹni gbàgbé sẹ ah, àwọn ìjẹbi òjá lò. torí bẹ́ẹ̀ hadithi náà bẹ́ẹ̀ ka ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ nìyẹn òun kà ẹ̀ ní ìkà olùkọ́ ní hajjasana sẹ́ni wí dáná hajjaji wí hadithi wa ní hamadi náà sọ fún alátọ̀dọ̀ ṣùgbọ́n látọ̀dọ̀ kánà ó ní ìṣesí wọn ni pé yóò jẹ́ gbìyàwó wọ́n bá ti rùjúmà tí wọ́n bá ti tẹ́ wọ́n sẹ̀ wá sùn ní ọ̀sán ó fi ẹ̀fẹ́ rùjúmà ya lẹ́mú ti lọ. torí bọ́tọ́ bá fẹ́ ni sáǹfààní ọ̀rọ̀ ọ̀sẹ̀ lọ. agbájú lọ táwọn èèyàn bíi bá ń ṣe ó ti dà kù bẹ́ẹ̀ sọ́jà sùn lẹ̀ káwọn máa jì sírú ẹ̀ kò bójú mu. kéèyàn ti máa wò pé ah, àfa àgbàdo yìí ẹ bá wí lọ ẹ bá wí lọ bíi kẹwì tí ó fi ṣàgó mẹ́rin rọ̀ lẹ́gẹ́lí. táwọn ni wọ́n gbà ìyàwó ọlọ́run ni wọ́n gbà. gbàdá kí wọ́n ṣe kúndùmá lọ́dọ̀ wa ẹnìkan tá a bá mi sọ̀rọ̀ ká káàdì àgbà tá a bá gbá sọ̀rọ̀ yẹn fẹ̀ géèdì ó yẹ ṣe ìṣẹ́jú mẹ́wàá. ìṣẹ̀dọ́ tó fi kú mo ní sàn. Ah. mo ti gbọ́ ọ̀gbọ́n kọ̀kẹ́lẹ́ sí sílẹ̀ lè tètè onídẹ̀ẹ́ bá fẹ́ gbọ́ wà sí lógún ẹ wá bí àwọn èyí náà máa ń ṣe rọ̀lẹ́ ni ẹ gbọ́ ìgbélé ìwọ ní bí wọ́n ti ní kí káàkiri yẹn. wọ́n máa ń kí júmọ́ púpọ̀ ìyànkì lóhùn lẹ́yìn ìgbà yóò àtẹ̀ sí kiri rọ̀ wọ́n sùn lọ. hadithi wọ́n làdẹ́bi sallallahu alaihi wasallam àtàwọn sábẹ́rẹ́ alákọ̀ọ́lẹ̀ ọlọ́kọ̀ bá di ọdún sí wọn yẹ jàmú nàbí ọ̀fà ìlú wọlé wọ́n fi àkọlé kẹ́yìn ooru ọ̀sẹ̀ yẹn lẹ́yìn ìjùmọ̀ ìsífàtì nìkan sá ìjùmọ̀ àgẹ́gẹ́ lọ́tọ̀ ẹ̀rọ kéjúmọ̀ àyẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ayé sùmọ́ yìí àwọn ọmọ ọ̀gá ti ti gba owó àsìkò yìí jẹ́ ẹ̀rì. بخلاف الأيام الأخرى الحرب yàtọ̀ sáwọn ọjọ́ yòókù wọ́n nítorí pé wọ́n lè sunrun ọ̀sán nígbà ni wọ́n tẹ̀ wá lọ kí àyílá. lèmọ̀ṣẹ̀rọ̀ àyíyá ti lè bọ̀rọ̀ pàpà jùlọ nígbà tó rù papọ̀. ẹ bọ̀ kó wá do hadith yìí pé tí ooru bá mú gidigidi àkókò àyílá rẹ̀ ti tó àbòrí dó ìsọ́ra ẹ kì í mu yẹ palẹ̀ torí ooru nìyí ìfẹ́ ìjà àjọ afẹ́fẹ́ ti ń fẹ́ wá láti lo jàǹdà. nípa dé wọ́n wá kọ́kọ́ lọ sùn lẹ́nu. ó kí wọlọ wọ́n lọ láti fi ara kalẹ̀ wọ́n sẹ̀ wá kírun àyílà gbà yẹn wọ́n ní àwọn àdéhùn tó wà lórí ilé yẹn náà nínú àdéhùn mi wa ní àdéhùn àwọn máa ń kírun ojú wa sílé àwọn àdìsí ibùdó kò sẹ́yìn wáyé náà fi wá ó ní àdìsẹ́ kó nàánú bá kírun bẹ́ẹ̀lì jùmọ̀ á àbá tètè kí jùmọ̀. tó ń padà kéèl lẹ́yìn ìgbà yà wá sùn. ìwà tètè kí jùmọ̀ òde bíi irú èyí tí a fa Ìlọrin sọ. ó ti yọ bẹ́ẹ̀ ká lọ pé ẹ̀hẹ́ àti kẹ̀kẹ́ náà ní ló gbà wíyẹn ní sọ àkàkọ́ títí dẹ wọn sọ lójú ní wọn kẹmẹ ẹnu bá níbẹ̀ yìí èyí ṣe kankan náà. ìwọ̀n táwọn olùkọ́ sọ ni wípé lápẹẹrẹ aago kan la gbà báyìí la wọlé lápẹẹrẹ ni o bí sọ pé dandan àyílà ti wọlé gbà yẹ o. ìyẹn lè di aago kẹfù ìyẹn lè di wákàtí kẹfù ìyẹn ti lè fi ní gbà yẹ kọ̀sọ́lá tó sọ ìhà yìí. ọ̀rọ̀ tó ṣe jù lọ́rọ̀ àwọn olùmọ̀ni ẹ̀ pàápàá jùlọ àwọn àfa wa mẹ́ta tí wọ́n gbajúmọ̀ tó ṣe pé àwọn èèyàn sábà wẹnu sí wọn la àsìkò fitness làwọn àyè tẹ ẹ bá wọ pa afa kan pàtàkì ó ṣe bá kan bọ̀ nípa ó ti ẹ̀sùn kiri fóònù tẹ dára yìí bàbá yá báyìí kó àwọn àtọ́wò arẹpẹtẹ ní ẹ̀wù tó ṣe ẹ̀wù tó sọ ẹ̀wù tó ṣe ẹ̀wù tó sọ. Ah! àwọn àfa àbẹ́tẹ̀ẹ̀ta yẹn ah! Ah! orí wọn ọ̀pá mi kò sí bí yóò ṣe rí òní mi o kódà nǹkan táwọn yóò bá yọ ní àkàtà ọ̀gẹ́ yóò fẹ́ ní ṣe pẹ̀lú pé bóyá ráàyè eh, eh, nǹkan tó jẹ́ ìjìhàn kò lè jẹ́ pọ̀ ọ̀rọ̀ nùsùn àbí ohun tó ní ṣe pẹ̀lẹ́rì. àbí wọ́n tọ́jú òṣùlù kan bí ọ̀rọ̀ ìtìhàd wọ́n ti fẹ́ ibi làwọn lọ ẹlòmíì lọ bíi tẹ́lómi wá ní síbi lọ́dọ̀ rẹ̀ wọ́n ló kù ẹ̀. ọ̀rọ̀ tó sì ṣe jù lọ ọ̀rọ̀ wọn òtúbọ̀ yín pé àwọn sago mẹ́wàá ẹgbọ́n mi ò ṣàlàyé ẹlẹ́kẹ̀ẹ́dì àgbà wà ní àyílà tó ṣe. àǹfààní wà dáadáa pẹ̀lú àwọn àǹfààní ti táǹkà ẹ̀ táwọn àdéhùn mi kan wà tó sì gbádùn dáadáa. ó lè yá àlèdè wákàtí kan fún bẹ́ẹ̀ ìgbésẹ̀ yẹn bá dẹ̀ fi júmọ̀ àdígbà yẹn sọlá tòhó sọ̀híhà tó wà lẹ́nu sí i ọ̀rọ̀ bá rí ẹbí yẹn. sọ̀tà bá wà lè ṣe bẹ́ẹ̀ fáwọn ṣe pé júmọ̀ yẹn lábàá lọ sí lago mẹ́ta ẹni pé kọjá làdí wà fẹ́ dẹ̀dẹ̀ torí bẹ́ẹ̀ ká sàkíyèsí abala yẹn pàpàjù lórí ìdánwò àdó dáka náà dọ̀rí ibi àdíṣẹ́ àbá tètè kíjú wa tó gbọ́dọ̀ pé àwọn àtẹ lọ sùúrù ọ̀fẹ́ gbà yìí. torí bẹ́ẹ̀ lọ́ba rí fọmọ sí wúdi ọ́ táwọn àyíkọ́ sọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ lọ sí sáwọn àpá lọ́ba ń pààrọ̀ lọ́ba wọn sọ̀rọ̀. sọ̀rọ̀ pé tí wọ́n bá lọ bá wọn báyìí lóde ọ̀lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tó sọ lóde kọ̀ èrò ní ìsìn bá ti ń ká ní ìsìn àdéhùn náà kà yí gan kò lè dá kà máa gbé wájú rẹ̀ ó sì lè lọ bá ìbọn kò tó lè fẹ́ gbogbo òru rẹ̀ ló bá fi kátẹ́rà ṣùgbọ́n ó kú kó kí ọ̀rọ̀ kó kọ́ má pa á sí ọ̀rọ̀ ibi tó kù sí ibi ó lè lọ sí ìmọ̀lẹ̀ kọ́ máa lọ kọ́ máa lọ pé ẹ̀yin náà sì láwọn mísíkì tẹ́ máa ń ṣe gan tẹ̀lé ìjà fà á ni wọ́n fi lè dá sí àìlẹ́kọ̀ọ́ lórí pé rúbẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń sọ fún ọ pé kọ́ lọ gbìyànjú kọ́ lọ ké tààlé mùtàálé sọ̀rí ikọ̀ tààlé kọ́ bá ké láti látòkè délẹ̀ tí bá tó wà ń ṣe bẹ́ẹ̀ ayẹ́gbẹ́ pọ̀ fẹ́ gbọ́ tiẹ̀ nìyẹn. nínú hadi ìtọ́lù mẹ́rin mi ta fi kọ́ wa àbí tọ́lá mẹ́rin ọwọ́ abẹ́fẹ́ àwọn sálàfù ni ó ti di ọgbọ́n ọdún làwọn fi kọ́ ẹ̀kọ́ kó tó ní fáwọn sẹ́ńtì ọ̀pọ̀lọpọ̀ àwọn kúndẹ̀sì ní ìsìn wọn lẹ́kọ̀ọ́ ẹlòmíì bí ọkẹ́ máa gbé kéwu yẹ́kúyẹ́kú kẹ́kì lẹ́yìn pé kò lè sọ láwọn àṣẹjú kẹ́kọ́ má jẹ́ kí lẹ́wù. tébọ̀ nìyẹn àbójú ẹ tó ti wá sí wàhálà kẹ́kọ̀ọ́ kò ní bọ̀wọ̀ rẹ̀ wọ́n máa gún gàràgàrà wọ́n lè wò tó fún àwọn àtọ́ yìí pọ̀ mistake yìí pọ̀ tẹ́ máa ń ṣe gan ìdí náà lẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́ dákẹ́ yìí àjẹ ti gbọ́ lónìí wọ́n rí ọ̀gá ẹ̀yẹ́ ní òṣèlú kò wù lẹ́kọ̀ọ́ wò gbọ́ sáà àdìsí tó ta kó tí mò ń ṣe yẹn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ọba àjèrè àgọ́ rẹ̀ bí àwọn afáwọn akẹ́kọ̀ọ́ tẹ̀ ní àwọn tètè gírí mọ́ káyè ọba ní wọ́n ti ọ̀dà wọ́n lọ́ọ́ gbá dèjì wa ọba lọ́ọ́ láti dùn lọ́ọ́ yá gbé wa ọ̀yà máa kà á máa tu. ẹ̀fọ́ wọn fẹ́ sí lọ́wọ́ yẹ́yẹ́ ọ̀yà máa kà á kó máa túmọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀gá ilé ilé ilé torí bẹ́ẹ̀ irúfẹ́ ìwọ tó ṣe pé wò gbọ́ yẹn náà mọ ọ̀rẹ́ ọtí wà fà yẹn pé kọ́ lọ bá fà lọ sọ fà fà pé ilé rẹ̀ gbogbo yóò wà òye ìdáfẹ́ bá ní bá àwọn afá wa sọ̀rọ̀ àìsàn bá jùlọ rú pẹ̀lú láyà súnmọ́ ẹ̀ yẹ ká máa ṣe kéde o ẹ̀ ká máa ṣe. bí ẹ bá sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ó sì lè jẹ́ ìwádìí rìsáàlà òun sábà máa ń wọra ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúà ọ̀pọ̀lọpọ̀ àdúà sàdúà lọ́wọ́ jẹ pẹ́ lórí dáadáa ẹ̀sìn máa padà sí ewu ẹ̀kú kan sọ́dọ̀ ẹ̀ka sì fún wa ẹ̀ka ẹ̀ka ìgbà kan ṣùgbọ́n sáà mo fẹ́ kẹ́ wòye mo tọ́ba yẹ pé sáà ìbò lọ sọ. àwọn àti gbé lábàá ni àwọn àdẹ́ẹ̀dì iná àwọn wí lọ́dọ̀ tó àwọn sọ pé mi fa lẹ́kọ̀ọ́ ẹ̀dígẹ́dẹ̀ mi fa lẹ́kọ̀ọ́ owó pé àdéhùn yìí kẹ́ wòye sí bóyá bó ṣe níyàwó bẹ́ẹ̀ kò sì ẹ̀kọ́ wà àdẹ́ẹ̀dì gẹ̀ẹ́dì sọ̀rọ̀ dẹ̀ tí wàá ti fi. bóòlù yẹn ti fẹ́ sọ̀rọ̀ yóò tọ̀ lè wá èwo tó sọ́kọ̀ rẹ̀ sí. èwo lè tó wà pẹ̀pẹ́ kẹ́ tó ń wí gbogbo ẹ̀ lóra wọn. ọ̀rọ̀ tó ń sọ́kọ̀ rẹ̀ sí. ṣàlọ́ àyípadà ọba ọba ẹ̀ka ẹ̀dí èso nífẹ̀ẹ́ lò. òní bẹ́ẹ̀ káwọ̀ èyẹ ti abala yẹn dáadáa. nínú hadith ibi ìtọ́wà lábẹ́ rẹ̀. wọ́n lè haddatha حدثنا موسى قال حدثنا سليمان بن المغيرة عن ثابت قال قال انس ما كان لعالم مدينة شراب حيث حرمت الخمر عجب اليهم من التمر والبس فاني لاصفى اصحاب رسول الله صلى الله عليه وسلم ومعيد ابي طلحه مر رجل فقال ان الخمر قد حرمت فما قالوا هذا أو حتى نظرة قالوا يا أنس أهلكها ثم قالوا عند أم سليم حتى أبردوا أبردوا وقتلوا ثم طيب-، طيبتهم أم سليم ثم راحوا إلى النبي صلى الله عليه وسلم فإذا الخبر فإذا الخبر كما قال الرجل قال أنس فما صنعوها بعد. wọ́n ní hadathana Musa Musa wí hadithi fún ẹ má jẹ́ àgbàgbé ẹnu ọ̀dà àbáwọlé náà wà ọ̀rọ̀ òru ọ̀sán òun la wà mbẹ́ àdàzọ pé mo ìtumọ̀ àwọn akọ máa yá sọ́dọ̀ àti àfìsí kéde o láti òru ọ̀sán yẹn sọ. wọ́n ní hadathana Musa wọ́n ní Sulaiman bin Mughira yẹn náà sọ fún ọmọ alágbàdo wọ́n ní ẹ̀rí Anas radiyallahu ta'ala anhu wọ́n ní ma kana حيث حرمت الخمر أعجب إليهم من التمر والأذن وصفة على مدينة إيه كانت ومامه سوى ما تجي ها دابيدو أتبصر nígbà tí wọ́n fi fi ọtí ní èèwọ̀ yà ó sì asábà rasulillahi sallallahu alaihi wasallam. èmi wà fún àwọn sàádé òjijì ọlọ́run ọba mu mo fún wọn ní ọtí tí wọ́n ti láti fi sábúrú gbígbẹ àti tó tutù rẹ̀ tí wọ́n rẹ̀ mo fún ọmú lọ́wọ́ àbí tí wọ́n ń ṣe lọ́wọ́ mo wá ń fún ọmú. wọ́n dẹ̀ wà lọ́dọ̀ àbí tọ́lẹ̀ hà bọ́kùnrin kan ti kọjá nìyẹn. ọwọ́ àgbà báyìí kí ni a ọtí lẹ́yìn tó ń ṣe yìí ìdèl xamura kọ́ni xurima ọtí máa ti dé wọ́ ọba kọ́ọ̀lù mọ́ta ẹ̀rí àwọn ọjọ́ wa ma ẹnìkan wa ní ní ìsìn alóhùn ní ìsìn àdẹ́bí ẹ̀ sọ fún pé kéènì ọ̀pá arọ́ ni ẹ̀ ìwọ wo ló ní ìsìn àdẹ́bí sọlọ́lọ́ àdẹ́bí àyẹ̀lẹ́yìn ni wò ó tẹ̀ sí ìfojú rí ju bóòlù ti jẹ́ àárọ̀ wò ó béèrè pé gbòòlù ó jẹ́ àwọn àti àdẹ́gò ibi a àlọ́ wádìí rẹ̀ wò ẹ bá kó sí ọtí yìí lọ́wọ́ fa ẹlòmíì ò lọ́gbọ̀n oró bá jùkò inú ogun lọ́wọ́ yọ wọ́n sọ dẹ́. kọ́ọ̀lù yà adẹ́s wọ́n nílẹ̀ ha lọ́dọ̀ tó ń bọ̀ kọ́ọ̀lù ẹ̀yìn dà ó fi wọ́n wá sùúrù ẹwọ kọsẹ nígbà yẹn wọn sọ̀rọ̀ ọsẹ lọ́dọ̀ ọmọdé sùlẹ kọlu kì í ṣe wọn sọ̀rọ̀ wọn wá sọ̀rọ̀ ọsẹ lọ́dọ̀ ọmọdé sùlẹ hasa aguradu tóoru ọsẹ ọyẹyẹ ọrùn yẹn fi rilẹ̀ wàtẹtẹsàlú wọn wá wẹ tó gbọtọ yìí abatọ ọkọ sùlẹm ọkọ sùlẹm wa fún wọn ní ìkẹ òórùn àdínù kan fi sára pé bọkùnrin ni wọn tún bọrọ ọtún ìlànà bí yìí sallallahu alaihi wasallam wọn wá bẹ lọọ bá dẹbi gbà yìí fa innal khabara kábọ ọ̀nà rọjò ẹ wọ́n bá sì kò yẹ ṣe pẹ́ tó bẹ́ẹ̀ ni yẹ ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe rí adàtú wa pé pé fọmọ àká ìmú àbá láti gbà yẹn lọ àwọn mùsùlùmí ò fẹ́ẹ́ dùkọ̀ sí lọ àwọn sáadà nẹ́bí ò fẹ́ẹ́ dùkọ̀ sí lọ. àgbègbè tó pọ̀ kọ́ọ̀lù bílẹ̀ lùkọ́ ìlú la kìí ṣe kọ́ọ̀là o tá a kọ́ọ̀là yẹ kúlù ọ̀sọ̀ yọ ọ̀sọ̀ lílé nìkan ó wà kọ́ọ̀là àbí kíyìlá tẹ́ wá dé kọ́ọ̀là yẹ kílù ó lọ́sẹ̀ nìyẹn yóò sùn lọ́sẹ̀ pẹ̀lú làtàkì obìnrin pé wọ́n tẹ̀ra mọ́ kí ó dáadáa lọ́wọ́ bí wọ́n sọ pé la, ń kọ́ọ́lá kọ́ọ́lá lọ́ọ́hù ọkọ̀ di kápá. náà pé tí ọba fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n sọ pé ẹni ọba sọ fọ́lọ́ wí ó ti di kèfèrí ìtumọ̀ rẹ̀ dẹ́ni pé mo ń kọ́ọ́lá kọ́ọ́lá lọ́ọ́hù ọkọ̀ di kápá. ẹni tó bí sọ́jà dé lẹ́nu kóró ìpọ́lọ́hùn sùúrù ọ̀sẹ̀ ó gbà wọ́n ti di kẹ̀kẹ́. nítorí pé ọlọ́wọ́ bẹ lẹ́dàá sọ pé Allahu la ilaha illa huwal hayyul qayyum. àdé ọlọ́run yẹn lọ́lẹ́tọ̀ sí ìjọsìn tí ò sẹ́nìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn àfọwù yẹn náà tó di àlàyé tó dá wà. látàkùnúhó sínú tó wọ́n là òbí ètí ẹ̀ kí ọlọ́run ọba mú débi fẹ́ ọ̀ ni wọ́n fi máa ń fi ìdílé ọba yẹn sọ wípé kọ́ ọ̀la kọ́ọ̀lá lọ́ọ̀hún ọ̀pọ̀ ní kẹsà kọ́ọ̀lá àkọ́kọ́ yẹ kúlù lélẹ̀ wàá wíyù ní ajíwáfù yẹn kọ́ọ̀lá kejì yẹ kílù lélẹ̀ yà iyù ajíwáfù. ẹ̀tọ́ bá lọ́wọ́ ọlọ́wọ́ bá sùn lọ́sẹ̀ ó sọ òdi ya kẹfẹ́ rí nìyọ. ìrẹ́ wa dá lọ́kàn áàlì ọ̀tọ́ lọ́wọ́ sọ wípé àbí tó bá já wípé ìjìyà wa máa wà ń kọ́ ìlú kì í ṣe kó ń sọ̀rọ̀ ìyẹn ni pé gbà wọ́n ti kiri o tí wọ́n ń sùúrù ọ̀sẹ̀ lọ́wọ́. nínú àgbáyé náà máa ń lo àkọ́kọ́ àmàrí nínú oṣù ṣẹ̀ríà Islam òun náà ni àtẹ̀dárújú ìlàkà kí ìdájọ́ máa wá ní sísẹ̀sẹ̀lẹ̀. من ìpínlẹ̀ من السهل إلى ìlà sọ́à لا تبي láti لا تبي lọ ولا ولا tó le wẹ́rẹ́wẹ́rẹ́. torí bí ọtí nì jíjẹ́ ìwọ rẹ̀ oríṣiríṣi àkókò ni kí sì nìdí pàtàkì tí ọtí fi ni àti bó ti máa ma sẹ́ni yẹn kó níbi ìrẹsì ọlọ́run tó yẹn bá fa ọtí yó pẹ̀lú ìrẹsì fún owó kiri kan. ẹ̀rí. bákẹ́lẹ́ àtúntò akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bí àwọn sábẹ́ àníwọ́n fẹ́ rà nẹ́bí jù wá lọ ọlọ́kọ̀ bá ní olú sí wọn. wo ò tiẹ̀ tọ́ ọtí wò nígbà tó lọ́wọ́ ti pè é léwọ̀. ó ń tọ́ka sí pé àtàwọn sábẹ́ máa ń jẹ́ àṣẹ tó bá ṣe ọdún títí ọlọ́wọ́ bá wà báyìí lọ́wọ́ kẹ́ kọ́ bá ṣe ni. bákan náà a tún máa kẹ́kọ̀ọ́ àgbẹ̀yìn náà tún máa lo hadith òun ní asófin dẹ́dẹ́ tí ìyẹ̀yẹ̀ ọ̀kẹ́ bá wá kó wa nírò pé mo ṣe rí ni ká má sọ pé ìbí wọ̀ nìkan ni fún pé méjì. ẹ̀ pé bí kọ́ ìdàdà òyìnbó bá ń wí láàkì wípé hadithu ahad hadith tó bá jáde pé nìkan ló gba hadith yẹn wá yuhtaj a máa fi tẹ̀rí fil ahkam nínú ìdájọ́ láàfin àkọ́yì a ní fi tẹ̀rí tó àdìẹ ọ̀sán ọ̀yìn dáradára dáa. ibi tó tẹ̀sí wọ́n kọ́ rí bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kùránì kẹ kábàrò wáhì kápá kùránì dàlú ẹni mélòó ló kú kùránì wà balẹ̀ ah. ṣé àwọn agáàgì náà náà kùránì báàgì náà ti wà ń bẹ ìbáda wà ń bẹ wàhánà náà wà ń bẹ torí bẹ́ẹ̀ bá da wọn lóòótọ́ bá wí o. ọ̀ báwọn àhàdé tó tàhà nínú àwọn kótó ẹ ẹ aziz ẹsẹ wò àlò tó bẹ ìdílé lálàáfíà nínú àdìẹ ọkẹrin àlò tọ́lá ìdílé lálàáfíà nínú ìdájọ́ ni àlò. nínú ọ̀rọ̀ àdìẹ ọkẹrin sáàtì ìsè èèyàn kẹ́kọ̀ọ́ àdìsá ló sọlá ń sọ fún màálù kì í sàdídì yẹkẹ èyí tó bẹ̀rẹ̀ ohun tí yàtọ̀ àdídì yẹkẹ nínú ìtìlẹkà ó tún láàmú ẹlẹ ráì ìtìlẹkà táàtì àhẹlẹlì kìtà wàyí o bó ti rẹ ọba yìí ọjà aṣojú mi ọlọ́ba bá àwọn ọba kẹta ábíyà àwọn jù àtàwọn ọkọ rí o lìyẹ́kù. awwala bọ́ọ̀tẹ̀ ní ọ̀rùn ìlẹ́yìn ṣahadatu allah ilaha illallah. ó jásí pé àkọ́kọ́ tó dẹ̀ ti máa pè wọ́n sí jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lódodo àyàfi dáre o àyàfi ọlọ́wọ́ ṣé kìí sọ̀rọ̀ náà yìí tálà débi bí ẹ àwọn ẹni bí rẹ tún pọ̀ rẹpẹtẹ. bákan náà hadith. wọ́n fi ẹ̀kú ìkẹta sábẹ́ ń lò ní pé káàdì ń láti lálàáfíà ni bàbá àjẹ ìyẹ̀kẹ́ lọ́gbà wa ẹ wọ àdéhùn ìdánwò àìrán lè nìyà ìdí ìyẹ̀kẹ́ lọ́gbà wa. òwúrẹ́ ni wọ́n bọ̀ rọ̀ sọ ọ̀jọ̀ ọlọ́ọ̀tàlá àwọn pélé bẹ́ẹ̀ yẹ̀kọ̀ kẹ́lẹ́ rẹ̀ púpọ̀ lọ́gbà wa. àdéhùn yìí dẹ́ nìyí ọbẹ̀ ẹ̀kú dafẹ̀ dábẹ́ bẹ̀ẹ̀ ẹnìkan bá gbé fóònù gángan ọ̀sáàsì bá fẹ́ béèrè béèrè àdíyẹ̀wò lè yọ ọ́dà níyẹn bá fẹ́ báyàwó rẹ lò. ọ̀wá ti wàá lọ fi síra nílá ẹ ẹ ọ̀sáàsì mo fẹ́ wá wá síra sí lọ́dọ̀ yìí àdíyẹ̀ tí ẹ bá fẹ́ báyàwó rẹ lò pọ̀ òun ni mo fẹ́ wá wò lọ́dọ̀ yìí à tó lè lóbẹ̀. wọ́n máa lọ sí bá bu ọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ jìmọ̀ mo ló ti fẹ́ rí. kọ́ńdé yọ̀kẹ́ ẹ̀dẹ̀ ti wà lọ́dọ̀ yà lọ wúrù bí mọ́kọ́ sí di ha ah ìtẹ̀wọ̀lẹ̀ àmọ́lú. ìdàdí rẹ̀ ló ti parí. àrẹ nìkan nìyí nínú kó kìjìkìjì lọ́wọ́ ọwọ́ àdìgí ńlá èèyàn kan náà lọ́kọjá láti wákàtí kan tó ti dún ẹ dákun ẹrẹ ìpínlẹ̀ wa gbẹrù bì ẹni ẹ bá dókè ẹ sìkẹ sìkẹ àtọrí mi ò lè dókè báyìí pẹ o wọn bá yẹ ẹdísù nǹkan fẹẹ dà nìyẹn. àwọn ẹni ẹ lè yí fún tiẹ pé ọ̀dà mi fẹ́ wọ́n fẹ́ fẹ́ sẹ́ni yẹn. torí bí àwọn ọkọ̀ tó hadith yìí gbé àfihàn ah, tó kọ ìlú la oorun ọ̀sẹ̀ yẹn pàtàkì ládàá sọ̀hárà lọ́dọ̀ àwọn sábẹ́ ọlọ́run bá ní oríṣi wọn lápapọ̀ orí ẹ pàtàkì ọ̀pàtàkì gan ẹ dáhùn sí ìbá ṣe bẹ́ẹ̀ ẹ wòró tí wọ́n wá fún ọ tó jẹ́ ẹrù àjèjì ẹ mọ̀ pé bí wọ́n ti gbóòrò yẹn kílẹ̀ kí wọ́n ṣe o wọ́n sì ti tara pàpà pé afẹ́ tù díẹ̀ múlẹ̀ gbọ́kẹ́ wọ́n ti balẹ̀ kórìí bẹ́ẹ̀ yẹn tó wọ́n ti lọ sínú tó yà lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ ẹ kọ́ pàtàkì náà ẹ wá rí i wọlé ẹlọrin abáwọlé bíi dáàtò wọlé mi ọtọ di pé àkókò wọn tó kábà ti fẹ́ yọkẹ yìí kájú òní báàbò ní omi àkèrè dèhà ẹlọrin ti sọ nípa akéèyàn sùn níparí ọ̀sán kílẹ̀ ti sọ nípa rẹ̀ èyí náà yìí máa sọ wípé má sùn pàdé ọjọ́ àyè náà fẹ́ẹ́ ti máa wí. قال حدثنا محمد بن خاتم حدثنا محمد بن القاسم قال أخبرنا عبد الله قال حدثنا بن عوف عن ثابت بن عباد عن أبي ليلى عن ابن أبي ليلى عن حماد بن جبال قال يوم آخر النهار خلق وأوسطه خلق وآخره حمق. ولمحمد بن خاتل حدثنا حديث فوا قال عبد الله بارنا ونمس عارض الله لا تدر ثابت بن عبيد لا تدر ابن أبي ليلى لا تدر خوات بن جبير قال خوات بن جبير قال يتعالي الله فقاسا قرب حيبكر وأوسطه خلق kí ẹ wá sùn láàrin ọ̀sẹ̀ ìwà àṣírí wà á kẹrùrù sọ̀bọ̀ kí ẹ wá sùn ní parí ọ̀sẹ̀ agọ̀ni òun lè kéèyàn gbé nǹkan síbi tó yẹ kéèyàn gbé léyìn sí mọ̀ pé kẹyàn ọ̀dà. ẹ mọ̀ bí wọ́n ti máa mọ̀ pé yẹn gan. tíyàwó rẹ̀ bá ti rò màlà náà òun lọ yẹ kó ti máa gbé síbi tó ti jẹ lọ́rọ̀ bó ti yẹ ó sì bu bẹ̀sì àtòmí ìsíwọ́ àtòmí tó mú ṣùgbọ́n káwá ru àmàlà yìí náà wọn yà bá ẹ lọ sí àmàlà yẹn ní kejì káyọ̀ ti bu bẹ̀ káyọ̀ gbómi káyọ̀ ti bu bẹ̀.